mo kí gbogbo ẹni tó ń wò mí káàkiri gbogbo ayé orúkọ tèmi òun náà ni aláwìyé adébáyọ̀ sábúrì ọmọ bàbá tíṣà lábẹ́kúta ẹni tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ mo ń fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà láyé káàkiri tẹ́ ẹ nífẹ̀ẹ́ ètò wa àti tẹ́ ẹ tún bá wa dá sí ọ̀rọ̀ Timothy Adégòkè tẹ́ ń bá wa dá sí kéèsì òun àti Adédoyin Abdulrahman yes ẹjọ́ ti bẹ̀rẹ̀ ní kóòtù làbújá kò sáníàní adédọ̀yìn ti ṣe gbogbo nǹkan tó lè ṣe láti forí ẹjọ́ ṣègbè láti kú ẹjọ́ wọ inú kòtò ó ti gbé gbogbo ìyànjú láti rí i pé òun safe àtàwọn ọmọ tí wọ́n kó adédọ̀yìn ti gbìyànjú láti rí i pé gbogbo ohun tóun ṣe àṣegbé ni ṣùgbọ́n ẹni tó ṣèkàtọ́ tó tẹsẹ̀ mọ́rì kó má gbàgbé wípé ọlọ́run wà ńbẹ̀ tó ń wò òun bákan náà ni pé á bẹ̀rù ẹ̀ níbodè gbogbo èèyàn tó ṣèkàtọ́ tó rò pápá ò káhùn kò sẹ́ni tọ́lọ́run dá tọ́lọ́run ò lè mú kò sì sẹ́ni tí ọlọ́run dá tó fi ò lè mú tó bá tiẹ̀ wá jẹ́ pé àwọn ẹbí Timothy Adégòkè wọn ò lẹ́nu wọn lẹ́sẹ̀ ṣùgbọ́n wọ́n lọ́lọ́run wọ́n dẹ̀ léèyàn àwọn èèyàn wo ni wọ́n ní òun náà ni gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri ayé lórúkọ Oríyọmí Hamzat mo fẹ́ bẹ̀bẹ̀ pé kẹ́ ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ti pè é tí ò gbé kọ́ yín ẹ ṣáà máa pè mí èmi á máa gbọ́ ní tẹ́ ẹ bá ń sọ màá máa jíṣẹ́ fún tẹ́ ẹ bá ti pè tẹ́ ẹ rí pé ẹ má wọ́rì mo mọ bí mo ṣe lè máa disseminate information sí èmi fúnra mi pè lánàá títí kò gbé kọ́ mi ṣé mọ̀ pé tíṣẹ́ bá pọ̀ jù lọ́wọ́ yàn bó ṣe máa ń rí nìyẹn now mi ì fẹ́ gbà wá lásìkò púpọ̀ wọ́n lọ sí kóòtù lánàá kódà àtìgbàdé o àtọ̀ríyọmí amsat o kò sẹ́ni tó mọ̀ wípé àná ni kóòtù èmi fúnra mi gan ò gbọ́ nítorí pé lọ́ọ̀yà àwọn Timothy Adégòkè wọn kò ẹ́fà sọ fẹ́nikẹ́ni nínú ẹbí wípé àná ni court definitely ìwé tí lọ́ọ̀yà Timothy ìwé tí lọ́ọ̀yà Abdulrahman tó mú lọ fún punch ó rárí dájú ìwé yẹn ó dẹ̀ wà well aware wípé àná ni court but lọ́ọ̀yà Timothy èmi wò lọ́kàn mi wípé nǹkan méjì ló lè ṣẹlẹ̀ sí i torí pé yàmí lẹ́nu gbà tádédoyin tó tí Oríyọmí sọ pé lọ́ọ̀yà Timothy ò wá sí kóòtù Gbadémodé bá sọ̀rọ̀ ó ní lọ́ọ̀yà yóò kọ́ńtàtà àwọn kò ìfọ́ọ̀mù àwọn Gbadé sọ fún mi pé òun bínú sí òun ò pé mo wá sọ fún un nǹkan méjì ló lè ṣẹlẹ̀ sí lọ́ọ̀yà yẹn o nǹkan méjì ló lè ṣẹlẹ̀ sí àkọ́kọ́ ó ní sinuation everybody everybody wò pé ó ti gbowó ó ti gbowó ó lè gbowó lọ́wọ́ Adédoyin kò sí tádédoyin ò lè ṣe through lọ́ọ̀yà ẹ̀ kò sí kò síye tí ò lè ná sí kéèsì yìí now nǹkan kan àkọ́kọ́ tó lè ṣẹlẹ̀ sí nìyẹn ikú ẹlẹ́ẹ̀kejì tó lè ṣẹlẹ̀ sí ni pé kí wọ́n halẹ̀ mọ́ dìwé tẹ̀mí fi rí lọ́ọ̀yà yẹn ó jẹ́ èèyàn kan tí ò lágbájá lọ́ọ̀yà yẹn ò lágbájá gbogbo wa la rí ní hall nígbà tí wọ́n ń sin Timothy Adégòkè gbogbo wa la rí bó ṣe ń sọ̀rọ̀ ẹ pé ni tí ò lágbájá ni what about tó bá jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ jí Gbadé gbé níjọ́sí. Si? wọ́rẹ̀bá tó bá yẹ pé wọ́n ti lọ bá lọ́ọ̀yà yẹn náà wọ́n ti lọ gbé fámìlì ẹ̀ tí wọ́n halẹ̀ mọ́ tí wọ́n kóyàwó àtọmọ ẹ̀ pamọ́ tí wọ́n wá halẹ̀ mọ́ pé tó o bá yọjú sí kóòtù làbújá àbí tó kọ́ńtà ti fámìlì Timothy a máa pa àwọn fámìlì ẹ̀ yìí ni wọ́rẹ̀bá tó bá ṣe bẹ́ẹ̀ nǹkan àbí ṣe rò pé irú Adédoyin ò lè ṣe sọkọ́tẹ́mi rò lọ́kọ̀ mi wípé ó lè ṣẹlẹ̀ sí lọ́ọ̀yà yẹn láti má yọjú sí kóòtù Oni ní nǹkan méjì yẹn one lọ́yà yẹn ẹ̀rú lè máa bà á wọ́n lè ti halẹ̀ mọ́ wọ́n lè ti dúnkọkọ mọ́ torí pé Adédoyin jẹ́ ẹni tó ń lágbára gan ẹ tó ní agbára gidi ni Adédoyin ní agbára gidi ó dà jẹ́ tó lẹ́nu nílùú kódà bí mo ṣe ń gbọ́ wọ́n ní APC mẹ́mbà ni kì í ṣe OPC o. APC member àwọn pátì tó rú lọ́ lọ́wọ́ wọ́n ní lára wọn ní mẹ́mbà wọn ni tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ rí pé gbogbo àwọn alágbára ìlú yìí ló mọ̀ now gbogbo àwa tá à ń bẹ̀rù gbogbo àwa tá à ń pè mí inú mi dùn everybody ló mú solution kan tó náà wá pé ká lọ gba sand drama tí wọ́n ló ṣẹlẹ̀ lábújá lánàá drama tó ga ni torí pé <laughs> Gbadé sọ pé Adédoyin rí òun ó ládédoyin tún sọ fóun wípé ṣé wọ Gbadé ìwọ náà máa kú ni ìwọ náà máa kú ni Gbadé lòun sọ fáwọn ọlọ́pàá ó láwọn ọlọ́pàá ò sọ kó definitely ejò ti lọ́wọ́ nínú kéèsì ejò ó ti lọ́wọ́ nú nínú kéèsì yìí ọ̀nà ẹ̀bùrú ti wà tí àwọn arábìrì ti gbà tó jẹ́ pé ó dá wọn lójú pa ó lè jẹ́ nǹkan tí lọ́ọ̀yà ẹ mọ̀ pé inú fídíò tí mo ṣe lánàá mo ń sọ pé ó lè jẹ́ pé lọ́ọ̀yà yẹn rí nǹkan tó rí tó fi ń pariwo wípé kí wọ́n má ṣe kéèsì yẹn lábùjá bóyá lọ́ọ̀yà yẹn rí i pé ọwọ́ ti kan ọwọ́ tágbára wọn ò dẹ̀ ní ká the end of the day ló ṣe ń pariwo pé kí wọ́n dá kéèsì yẹn padà sí Òṣogbo tọ́rọ̀ ti ṣẹlẹ̀ sí Ọ̀ṣun state tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ pé Òṣogbo ní kóòtù yẹn wà bóyá nítorí ẹ̀ lọmọkùnrin yẹn ṣe ń pariwo àmọ́ láti àná wọn wà ní lọ́ọ̀yà yẹn bá sọ̀rọ̀ báyìí ta ló mọ tó ṣẹlẹ̀ sí i nǹkan méjì tẹ́mi rò pé ó lè ṣẹlẹ̀ sí ni mo sọ yìí nínú kó jẹ́ pé ó ti gbowó lóòótọ́ ẹ má jẹ́ àtọ́ra wa o irú àwọn Fẹ́mi Fálànà irú àwọn late Gani Fáwẹ̀yìnmí ní client kan ò lè gbowó dọ́dọ̀ wọn kó jọ wọ́n lójú àwọn olisa àgbákòbà àwọn big big big lawyers bẹ́yẹn ní client kan ò lè gbowó bribe dé ọ̀dọ̀ wọn kó jọ wọ́n lójú o nàìjíríà tá a wà yìí ẹni lọ́ọ̀yà gba anything tó bá jẹ́ owó tààrà adédọ́yìn bí tó dẹ̀ ní owó dé ó lè fún wọn ní one billion ìjọ lọ́ọ̀yà yẹn ti ṣiṣẹ́ sórí one billion rí one billion adédọ́yìn lè ní kí wọ́n lọ fún lọ́ọ̀yà adégòkè Kofi Asaf or second option nínú kí wọ́n ti lọ halẹ̀ mọ́ kán ti lọ dúnkokò mọ́ kí wọ́n kó fámìlì ẹ̀ tàbí kí wọ́n gbébọn sáwọn fámìlì ẹ̀ létí pé tó o bá jáde ń bì àwọn á pa àwọn ẹbí ẹ ni wọ́n lè ṣe bẹ́ẹ̀ nàìjíríà la wà kò sí nǹkan tá a ti rí rí kí wàá ní solution sọ̀rọ̀ yìí torí pé bá a ṣe ń bá lọ yìí tá a bá tètè wá solution sí i wàláì wọ́n release Adédoyin wọ́n because ẹ̀sùn tọ́nà fi kàn yìí ó wà available It's a valuable offense. in as much tí kì í capital offense. òun kọ́ ni wọ́n fi mọ́dà kàn ibẹ̀ yẹn tiẹ̀ lọ̀rọ̀ yẹn ti wá wá ibẹ̀ yẹn lọ̀rọ̀ yẹn ti wá wá already ah, báwo ló ṣe máa ṣerú ẹ̀ṣẹ̀ tó tó yẹ that crime of magnitude of, of such magnitude tí wọ́n wá lọ fi ordinary romance with cops tó wá lọ fi kọrú ẹ̀ látọ̀dọ̀ ọlọ́pàá látọ̀dọ̀ ọlọ́pàá lọ́rọ̀ IPO tó kọ kéèsì yẹn ó yẹ ká ti mọ̀ pé òun ti gbowó ipo tó gbé kéèsì yẹn lọ sí kóòtù tí wọ́n fi fọ́ọ̀mù fámìlì adédọ́yìn àbí adégòkè definitely tí wọ́n wá lọ kọrú kọkúkọ tọkọ fún timothy eh, fún abrahamu adédọ́yìn definitely wọ́n ti gbowó. adédọ́yìn táwọn wò yẹn ẹni tó ní agbára tó nípò. ìbẹ̀rù àkọ́kọ́ tẹ̀mí níní nípa wípé ká wà pé kí wọ́n gbé ẹjọ́ yẹn wá sí Òṣogbo ṣùgbọ́n tó bá jẹ́ wípé system tí wọ́n fẹ́ máa lò lábújá ni ó dà kán gbẹ́jọ́ yẹn wá sí Òṣogbo now Àbújá tí wọ́n lọ lánàá. èmi náà ní very good uh, uh, information lè lórí mo fẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu gbadé ká gbọ́ nǹkan tí wọ́n bá bọ̀ àti eh, kílò oríyọmí afsat ká gbọ́ nǹkan tí wọ́n bá bọ̀ látàkúta. bó ṣe sí ètò ajé ká jẹ́ ká wọ̀ ẹ̀ kó gbé ẹ̀sìn wọn bí wọ́n á tóbi jẹ̀sẹ̀ lọ́pàá lọ́wọ́ ẹ̀yìn wa tí ẹ̀ ń wò wá ń lé ìpadàbọ̀ Àbújá ẹ̀ka fi ń tó ṣẹlẹ̀ tó yín létí àwọn fídíòs kan wà tó ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn dírámà kan wà tó ṣẹlẹ̀ ń bẹ̀ àtà uh, Oríyọmí Hamzat uh, official tẹ ń bẹ̀ this is Mr. Gbade the senior brother to Mr. Timothy Olúwadámiláre Adélèké Adégòkè tí wọ́n pa ní hòtẹ́ẹ̀lì Adédoyin ní ìpínlẹ̀ Ọ̀ṣun a ti lọ a ti dé o ó tiẹ̀ jẹ́ pé kò rọrùn ṣùgbọ́n a lọ adé adúpẹ́ fọlọ́run alẹ́ àná pátápátá lèmi gbọ́ wípé èní ni court bí mo ṣe gbọ́ gan ó dẹ̀ fọ́nì sí mi mo pe lọ́ọ̀yà lọ́ọ̀yà níbẹ̀ ni kí la máa ṣe wọ́n ní àwọn ti rán èèyàn kan lábújá tó máa wá síbẹ̀ yẹn mo ní ṣé wọ́n ti mọ details charges yẹn wọ́n láwọn ò tí ì mọ̀ pé bọ̀ ẹni táwọn rán yẹn ó máa bá wọn ṣiṣẹ́ yẹn fine mo pe Mr. Àgbàdé alpha mori text báyìí báyìí báyìí bẹ́ẹ̀ ni báwọn náà ṣe ń gbọ́ sí ni àwọn send sí mi ẹ wá já lọ bó la ṣe fẹ́ ṣe láago mẹ́sàn-án àbọ̀ lálẹ́ bó la ṣe dábùjá láàárọ̀ yìí ọlọ́run ràn wá lọ́wọ́ ari flight lóòótọ́ adẹ̀gúnlẹ̀ sàbújá bọ̀ torí pé àgbọ̀ tẹ́lẹ̀ ká tó dé àbújá wọ́n ti jókòó wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ adájọ́ dẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ti rojọ́ ìwọ̀n tí wọ́n rò wọ́n ti present case yẹn in fact n tó jẹ́ ká bá wọn ní kóòtù ni pé àwọn ọlọ́pàá ní láti gba pépà kan uh, uh, court order láti detain Adédoyin sọ́dọ̀ wọn àtàwọn tó kù ló jẹ́ ká bá wọn ní court ìgbà tá a débẹ̀ tá a bá wọn court tán mi nífẹ̀ẹ́ kí Mr. Agbade sọ̀rọ̀ púpọ̀ ni o nítorí kí emotion wọn kó má bàa destroy the whole thing bí a ṣe wà bí tá sọ̀rọ̀ báyìí I am I am I must tell you tẹ bá rí caption ntẹ̀ ń wò yìí Adédoyin may gain his freedom next week well, uh, Tuesday ọjọ́ méje ó súnmọ́ kádédoyin padà lọlé lọ́jọ́ méje kí gbogbo wàhálà wa kó má jà sásán tá à ń sọ kì í ṣe pé àníkàn pàdédoyin kí gbogbo wàhálà wa má jà sásán tá à ń sọ kì í ṣe pé àníkàn má lọlé mọ́ ṣùgbọ́n a fẹ́ kí justice a fẹ́ rí justice fún ikú tó pa Timothy but I don't know kò yé mi kò yé mi a gbọ́ ìgbà tán rojọ́ ó dẹ̀ ná wa ní wàhálà gan a mọ charges gan àdẹ̀rẹ́ tó sọ fún wa pé this is the charges my observation observation mi ẹ mú lọ́wọ́ a ní àwọn kan ní court a ní àwọn kan ní police uh, settings tí wọ́n máa ń jẹ́ prosecutors àwọn prosecutors yẹn wọn kì í ṣe lawyer. àwọn àwọn ni àwọn máa ń lọ establish case ní court ni wọ́n á ka ẹ̀sùn tẹ́ni ẹsẹ̀ sí lẹ́sẹ̀ wọ́n ní agbára they don't have uh, the power they don't have the. I want to argue. mi ìfẹ́ sọ knowledge But they were not trained, fine. They were not trained to argue. They were not trained to argue. Hmm. I mean, the name to mention when it comes to uh, law in Nigeria, the two SAN, the two respected SAN, and some other qualified lawyers number almost 12 representing in the court for Adedoyin and his people. But from our own side, we have just that prosecutor. Prosecutor ẹnìkan la ní. There is no one to argue against these sons, against those qualified lawyers. There is no one to argue with them. In fact, to the extent that pé ó wá rí prosecutor àti àwọn tẹ́jọ́ wá gíwù lọ́ọ̀yà o bí ìgbà tí wọ́n ti mọ tí wọ́n jọ sọ to the extent ẹni tó wá gíwù in our favour the prosecutors he agreed concur even supported the claim the the the oh my god of the uh, those lawyers the qualified lawyers nígbà téèyàn á fáàmù téèyàn sọ. So, tí ò bá jẹ́ wípé adájọ́ yẹn ó jẹ́ adájọ́ tí ọ̀rọ̀ yé tó understand òní gan ládédọ́yìn àtàwọn èèyàn rẹ̀ ìbá lọlé tí ò bá jẹ́ irú adájọ́ tó jẹ́ barista Adégòkè Adédọ́yìn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa sọ àbó ti gbowó àbó ti ṣe kíní I cannot say that because mi kò wọ́n mọ lọ́wọ́ mi dẹ̀ mọ̀ gbà tán fún lówó mi dẹ̀ mọ̀ nǹkan èmi dẹ̀ kọ́ ni mo gbéṣẹ́ fún un mi ò mọ what extent níṣẹ́ tán gbé fún mi ò mọ the description the the the the the, description of their negotiation and the terms and condition of service ti Barista naim tó jẹ́ Barista àwọn adédọ́yìn àti tó jẹ́ Barista àwọn adégòkè àti àwọn adégòkè tí wọ́n jọ ní i don't know but what one thing i know is that he insisted that they should transfer case to Ọ̀ṣun state wọ́n sọ yẹn náà court adájọ́ ní criminal case anywhere náà ti lè ṣe in Nigeria Nigeria náà wọ́n ti dájọ́ kò pẹ́ ẹ̀rọ kan gbé padà lọ síbẹ̀ ẹ̀ka tó ṣe case fine so when tí o i'm i'm saying it èmi àsọ bá ṣe rí ni o. ó dẹ̀ ń pọ́n sí mi báyìí. Adédoyin fúnra ẹ̀. gbàdé wàá kú ni mo lóun náà kú ni olóògùn kú ni mo tún ṣe pé. wàá kú ni wàá kú ni. àìdò o tún ní god láti máa sọ báyẹn. ṣé mo dárí these people are superstar ah. they are superstar tí wọ́n bá lè fi emesis tí wọ́n lè wá another jeep tí wọ́n fi kó àwọn tó kù náà what are we saying these people i don't know i don't know ọlọ́pàá ẹ ṣé gan o ọlọ́run sọ yín lẹ́sàn rẹ o we appreciate you o ẹ ṣé o ẹ ṣe gan ni o but ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ní nàìjíríà lókè òkun anywhere i think we need your help but mi ò lè tí ì sọ irú help ta need àwọn èèyàn ń sọ láàárọ̀ pé tó bá jẹ mú wà wọn á dá owó kágbá sáàn àní káwọn náà kó sáàn méjì mẹ́ta ká kó wọ kóòtù lọ́jọ́ tuesday káwọn gan ti máa gan ti máa send papers kó tó di tuesday kó wá di sáàn to sáàn ìgbà yẹn ni adájọ́ wọn ò ní dádájọ́ lórí irú ìgbà yẹn adájọ́ ọ̀rọ̀ gangan wọn wà gbé kalẹ̀ Adédoyin kéèsì yẹn pọ̀ charges yẹn pọ̀ but charges yẹn pọ̀ lórí àwọn boys yẹn àwọn ọmọ yẹn àwọn tó kù àtọkùnrin àtobìnrin but kéèsì t'Adédoyin ni felony attempted felony and conspiracy attempted felony and conspiracy àbúgbàrà mọ̀ pé conspiracy ntí ọba ti mọ léèyàn kan náà wọ́n pè conspiracy so attempt is not even felony attempted felony and conspiracy ẹ̀yin lọ́ọ̀yà ẹ bá wa tu i don't know èmi mo mọ̀ mo ti kà á but i am not the authority mi ò kí sọ authority láti sọ i have the only power i have is to report what happened not to question anybody. I need to shed light sí àwọn ibìkan tí mo bá rí pé ó ń ṣókùnkùn tó ń ṣókùnkùn ó ti ṣókùnkùn I am not happy I am not happy I am not happy Mr. Gbadé I mo take time láti ṣàlàyé díẹ̀ púpọ̀ so that ẹ̀yin ẹ fi ní sọ àwọn kankan tí ò yẹ ká sọ ìgbà tí eh, lọ́ọ̀yà okay ìkíni tí mo ti fẹ́ sọ ń pa SAN tí à ń sọ yìí Barista, lọ́yà tó ń ṣe kéèsì adédọ̀yìn lọ́yà kan là ń kígbe tá à ń kígbe adédọ̀yìn lọ́yà lọ́yà lọ́yà adédọ̀yìn lọ́yà tó ń lọ báwọn newspaper tó ń sọ gbẹ fún wọn lọ́yà adédọ̀yìn ni tó lọ sùn mí ní kóòtù pé n gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ lọ́yà adédọ̀yìn ni but lẹ́ni is not the only one there tó kankan sí mọ́ because àlè torí bí ó ṣe ń dùn wá tó káwa máa ba kárí àwọn ẹni ẹlẹ́ni jẹ́ àwọn ọmọ ibi tó náà lọ́la kọ́lọ́n jẹ́ kó náà ṣàṣeyọrí ẹ mọ̀ sọ pé gbowó tó ẹnìkan kò rí nígbà tí ń gbowó ẹnìkan kò mọ̀ ìgbà tí wọ́n ṣe negotiation ó ní reason ẹ̀ tí ò fi wá ó dà ní reason ẹ̀ tó fẹ́ kẹ́ gbé wá sọ́sọ́gbó ṣe gẹ́tẹ̀ so àdẹ̀mọ́ àmọ́ business agreement tóun àtàwọn family Timothy ní tiwa ni pé a fẹ́ òdodo so tí ò bá ti ní affect iṣẹ́ adédọ̀yìn tó yẹ pé àwọn náà iṣẹ́ eh, barrister Naim táwọn náà bá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú bí bàrẹ̀ lọ́ọ̀yà Adédoyin náà ṣe ṣiṣẹ́ pẹ̀lú pẹ̀lú àwọn SAN tó wá lónìí kí SAN ó kojú SAN náà báwo ni prosecutor ó ṣe dúró wá níwájú SAN àbí torí pé state ló ń bá wa charge kéèsì yìí ni ló fi jẹ́ wípé prosecutor ló gbọ́dọ̀ fèsì SAN lọ́ọ̀yà kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ represent interest àwọn family ẹni tó kú tell us tá a bá ti mọ̀ bẹ́ẹ̀ we don't have any problem let me tell you wọ́n ròyìn adájọ́ yẹn gẹ́gẹ́ bí ọmọlúàbí she has worked in Lagos for years was it not fifteen years she has worked wọ́n ní clean slate lọ́yà adájọ́ tó fẹ́ dá ẹjọ́ yìí ó ní clean slate obìnrin ni ọmọlúwàbí ni abiyamọ ni ó ní very clean slate she is a stainless woman but let me tell you despite being a stainless woman he, she does not know the family of Timothy neither the family of Adedoyin ìtò kàn ní ẹjọ́ tí wọ́n bá gbé síwájú ẹ̀ bí àwọn eh, Leonard kíní tó wà wájú àwọn baristas lawyers kankan tó bá ti lè ágíù sí ágíùmẹ́ǹtì pé òfin sọ báyìí òfin sọ báyìí òfin sọ báyìí ìní ò fi dájọ́ o ìní ò dájọ́ o ẹ̀ẹ́dájọ́ tó bá dájọ́ sí òun náà sábì àmọ́ ní ariwo lásán là ń pa lórí social media o and ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ̀yin ọ̀fẹ́ ariwo lásán majority of you lórí àwọn kan ní kí n open GoFundMe ká gba owó ká pè sàn kí sàn ọ lọ oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ tí Gbadé bá ti ṣe meeting pẹ̀lú àwọn nkú ẹ̀ àtàwọn family tí wọ́n bá ní ago ahead láàárọ̀ ọ̀la i am ready but tí tó wà náà ò gbọ́dọ̀ pẹ́ mọ́ o because tá a bá máa gba sáànù gẹ́gẹ́ lónìí ọ̀la ó pẹ́ ju ọ̀túnla wọ́n ti gbọ́dọ̀ máa right Àbújá tí wọ́n bá fi release àwọn ẹni ẹ̀tàn release wọn on bail kéèsì ti tán o kò sí kéèsì mọ́ o kéèsì ti tán adẹ̀finá sórí òrùlé sùn ni we when when are we when are we hoping to get justice sars máa rí rárá sá so sì ń bọ̀ sá Mr. Gbade you have little to say so that kẹ má bàa ṣe kẹ má bàa torí ńgbà tó ti wà nílé ẹjọ́ ṣe get. bẹ́ẹ̀ni ẹ alhaji ẹ ṣe gan ibi tí ẹ parí ọ̀rọ̀ sí yẹn ni mo ti máa bẹ̀rẹ̀ táwọn akọ mo dúpẹ́ lọ́wọ́ gbọmọ nàìjíríà nílé lóko gbogbo ẹni tẹ́ ń wò wá mo lọ́wọ́ yín because of our time ẹ̀mí nígbà wà ní àkókò púpọ̀ and ẹ̀mí sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ tó ti ọ̀rọ̀ ti dé court báyìí alhaji mi tán parí sí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé rí actually àwọn tó jẹ́ ọ̀nkù mi mo ti pè wọ́n wà tí àwọn bọ̀dọ̀ Àbújá there is no going back pé ọkọ̀ ìgbìmọ̀ ìṣẹ̀lẹ̀ bá wọn àbí nǹkan kan aláàjì any help tí ọmọ Nàìjíríà bá lè ṣe fún wa lórí ẹ̀ ni láfẹ́ báyọ̀ àwọn kùnú náà ti bá wọn sọ̀rọ̀ mo yẹ ti fada àti mo ti bá wọn sọ̀rọ̀ àdínibẹ̀ kó ẹ̀pẹ́sẹ̀ntì wa tí ìyá ẹ̀pọ́ lọ́rùn àtàlájì aromi amzat àníwá ẹ̀pẹ́sẹ̀ntì mẹ́rin rárá kò ní sẹ́ni tó máa wà níbẹ̀ rárá but I give thanks to God àti ìgbésí ayé alájì aromi amzat because alẹ́ àná mo ṣe gbọ́ mo gbá pò ní nàá làbújá tí n bá gbá pò mi nígbà wọn kọ́ àní lọ wọn dẹ̀ wọn ti pè lọ́ọ̀yà wa mo máa sọ ẹ kí n sọ ọ̀nà wọn ti sọ fún kò dẹ̀ sọ fún mi mo sì wá pé àbújá ní kọ́ àwa lọ́ọ̀yà ìgbà sanuyin kí ló ń ṣẹlẹ̀ gan wọn dọ̀ báyìí ó ní ẹ lóòótọ́ ni òun ti gbọ́ǹkù ẹ̀ oyún máa jì ó ti gbọ́ǹkù ẹ̀ náà ẹ̀gbọ́n kù mí wá kan tún kọ́nà mi ẹ kẹ́ bírífù kẹ́ sọ fún mi ah ìfẹ́ sọ̀rọ̀ yẹn ló pọ̀ ó bà mí lọ́kàn jẹ́ tí o bá musa pàlà alájí ní kọ̀ọ̀bí aago mẹ́sàn-án alẹ́ àná ni alájí orí náà sáà ẹjọ́ ìgbà wa kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí ọ̀la ní kóòtù náà lọ́ọ̀yà wa wà láyé ọ̀wà lọ́sọ̀gbó lọ́ọ̀yà wa ọmọ Ọ̀ṣun state ní ọmọ Òṣogbo Adédoyin ọmọ ọ̀fẹ́ ní Ọ̀ṣun state ìfẹsọ̀ ló bọ̀rọ̀ síbẹ̀ yẹn bẹ̀mú bẹ ọmọ Nàìjíríà mo bẹ̀ yín ẹjọ́ ẹjọ́ any help tẹ́ bá lè ṣe fún wa we want lawyer what we want from you now is lawyer sàn ní afẹ́ pẹ̀lú it may be two or three or four or more than that please right from now ẹjọ́ kò sí ẹni tí wọ́n lọ fúlábọ̀ ń lé mọ́ tó bá sọ bíi ní máa sọ fún wọn lé ní pẹ̀lú báyìí ni tó bá tún ní nǹkan ṣe àwọn kùnmí fẹ́ ní nǹkan ṣe wọ́n tún fẹ́ ní lọ́ọ̀yà kò kí ojú na kánà make effort níbẹ̀ yẹn mo ti kọ́ nkùnmí mo ti brief àwọn kùnmí they should make effort over there kánà make effort kí ẹ̀ nàìjíríà náà kẹ́ ẹ dìde sọ̀rọ̀ wọ̀nyí ẹjọ́ ẹ̀yin ìjọba your state ẹjọ́ ẹ gbà ìjọba nàìjíríà náà kọ́ please what we want from you now is justice and one lawyer san which is san kò wípé ẹjọ ẹ help wa mi fẹ́ sọ púpọ̀ mo kì í yóò ẹ ti ṣe bẹ́ẹ̀ má ẹ̀kọ́ ẹ má ẹ̀kọ́ rẹ̀ yín ẹ má ẹ̀kọ́ rẹ̀ yín mo máa sọ débẹ̀ ifun láìfi mi náà kò sí ìbáyìí aláàjì náà rèé àjọ lọ ni láìfi ò sí ìmọ̀ mo débẹ̀ ṣé àwọn kí wọ́n sọ fún mi ní ọ̀sẹ̀ mélòó sẹ́yìn bí December time yẹn tó ń wá sí ìrúwà tó ń fẹ́ kidnap tó ń fi tó ẹ́ ṣe mí léṣe there was a guy inú wọn tó sọ̀kalẹ̀ tó ní àyùgbadé bọ̀bọ́ yẹn mo rí lábújá lẹ́yìn náà ó sọ fún mi pé òun á dé mi lókun ní èmi ó tún wá sábújá gbadé òun á dé lókun ní wàá pa àwọn tó máa dé lókun ní àwọn dẹ̀ máa mú ẹ tó bá tó bá tó bẹ̀ kó sọ̀bújá lẹ́ni he was telling me that ẹ̀ẹ́dẹ̀sẹ̀ mo sọ fún àwọn ọlọ́pàá yẹn o mo wọ̀ ṣẹ́kọ́ sí o ẹ̀ẹ́dẹ̀sẹ̀ mo ti rìpọ́ọ̀tì àwọn ṣẹ́kọ́ sí mo dẹ̀ bẹ̀ sí pariwo mọ́ lórí mẹ́ wọ́n ṣe nǹkan kan bẹ̀rẹ̀ wọ́n mo ti rìpọ́ọ̀tì ẹ o mo tún wá wá sìkò rí rìpọ́ọ̀tì ẹ again nínú àwọn tó fẹ́ gbé mi ní èrò wà tó ń wá ní december time mo ti rí kan l'Abuja ó dẹ̀ confront mi ipa àti wa mi ti pẹ́ ìbàdí òtún wá s'Abuja tó bá tó bẹ̀ kó s'Abuja lẹ́nìí. a wá parí ìyẹn tán àwọn ọlọ́pàá àti àwọn ọlọ́pàá yẹn kó Adédoyin àtàwọn yòókù wọn kú wọn padà Adédoyin tó wá ní god àti máa bá mi sọ gbadé wọn kú ni èsì mi ló bá mi owó tó wá ń sọ fún mi gbadé wọn kú ni mo dẹ̀ reject ẹ̀ mo dẹ̀ send it back sí pé òun ló máa kú oyún máa jì ṣé àwọn tí ó wà ní detention ọlọ́pàá àwọn tí yà ń jẹ àwọn tí à ń jẹ ó tún máa ní kóòtù láti sọ̀rọ̀ báyẹn kárípà bá ní lọ́yà tó sàn lọ síbẹ̀ yẹn àwọn sàn tó tẹ̀lé wa síbẹ̀ tí wọ́n hági kéèsì yẹn tó wọ́n gbé òun lọ sínú kòtò ṣé àmọ́ kò ní lè sọ̀rọ̀ I don't want to quote anybody I don't want to quote anybody wọ́n sọ wọ́n ṣe àná lọ́yà ni they are asking me where's our lawyer don't you have lawyer mi ì lè sọ̀rọ̀ náà can you imagine ṣé ẹ kú dé báyẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ jọ́ọ̀jì yẹn obìnrin ni wọ́n mi ní dárúkọ wọn bẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ wọn àbàbà mo dúpẹ́ lọ́wọ́ wọn tí o bá sí tí o bá sí ọlọ́run bàbá tí o bá sí ọlọ́run tí o sí ẹ̀yìn bẹ́ẹ̀ làwọn adédọ̀yìn wọn á gbà lẹ́ni tí o dẹ́kun rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì gé nǹkan tó fẹ́ sọ aláàjì on the eight next Tuesday ni next court báyìí ẹjọ́ gbogbo Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ before then Kanizan ẹ̀rí Kanizan tí a short bẹ́ẹ̀ ẹjọ́ nǹkan tẹ̀lé sí jù bẹ́ẹ̀ lọ ní ẹjọ́ ẹ̀ ẹ̀ fọ ẹ̀ máa kí àbúrò mi kó kú ẹ máa ká jíjà yìí gbé o ẹ gba yóò sì sìn yẹn fún wa ẹ ti ṣe bọ̀ ẹ ti ká jà jà ẹ lájà ìṣẹ́gun ni o ká jà lájà ìní o bákan náà gbogbo àwọn press yẹn jọ we all the press all the press on the eight yẹn Tuesday bloggers ẹ pàdé wa l'Abuja radio television televisions you are invited l'Abuja. a repress ẹyọ kan bẹ́ẹ̀ lẹ́nu níbẹ̀ lẹ́nu tó dẹ́kun níbẹ̀ reason dẹ̀ ni pé wọ́n fẹ́ tẹ̀ ni wọ́n fẹ́ kan press wa ni. wọn èèyàn kankan ò gbọ́ nígbà tí mo wọlé síbẹ̀ ẹgbẹ́ Adédoyin gẹ́gẹ́ ni mo jókòó sí àjọ ojú ara wa báyìí yes ó bójú báyìí mo lọ jókòó ti adédọyìn gbẹgbẹ báyìí ó wò báyìí alájí ẹgbẹ ẹ jókòó sí yẹn alájí ní mo fẹ́ lọ mo fẹ́ súnmọ́ mo fẹ́ dì mú nínú kóòtù alájí wa alájí dì mí mú inú kóòtù mo fẹ́ dì mí nínú kóòtù gbájú òun mo fẹ́ gbájú sókè nínú kóòtù wọ alájí ló dìde ló dì mú pé no no no ní kóòtù la ìgbà tí ó wá padà ń jáde tẹ́lẹ̀ wá ta kí ló sọ okùn ni okùn ni. no no kó tó jáde síta pápátá. ó ti wá parí mi ó ti wá kọ́ ọwọ́ pè mí nì ìgbàdé wàá ẹ̀ẹ́dẹ̀jọ́ wáyẹn ẹ̀ẹ́dẹ̀jọ́ wáyẹn dà òun dà kí ni kọ́ mi ní o oh, stupid ṣá. èmi ní bèrè ẹ̀ dà ẹ̀ẹ́dẹ̀jọ́ wáyẹn dà you're do doing you are very stupid àwọn ọlọ́pàá yẹn lọ wá di mí mú wọ́n wá di oní padà pé ṣé mọ́tò yìí tẹ́ bá fẹ́ pa wá tẹ́ rí wa pa ló pa wá o. Ah, oyún máa jì. tẹ́ bá try láti pa wá tẹ́ bá ti rí wa pa ọlọ́run ló pa wá o ah. ẹ lè pa wá o kò sí tẹ́ lè ṣe o tẹ́ ẹ bá sì fẹ́ pa wá tẹ́ ẹ rí wa pa ọlọ́run ni ó pa wá kì í sọgbọ́n tiwa náà màá rọ̀ yín gbogbo ẹ̀yin tí wọ́n ránṣẹ́ burú ẹ jọ̀ọ́ màá rọ̀ yín màá wá bí léèrè pé tó bá sọ ọmọ yín wọ́n pa ńkọ́ tó bá sẹ́yìn náà wọ́n pa bẹ́ẹ̀ sẹ́ dákẹ́ ni ok tírú ẹ̀ bá wá ṣẹlẹ̀ sọmọ yín lọ́jọ́ ọ̀la tẹ́ ẹ ti wá tẹ́ ẹ ti relax gbogbo wàhálà tẹ́ ẹ ń ṣe yìí tálẹ̀ ti dé tẹ̀ lè ṣe wàhálà káàkiri mọ́ tí wọ́n wá pọmọ yín bẹ́ẹ̀ yẹn tó jẹ́ breadwinner yín tẹ́ ẹ wá rẹ́ nìkan tó dìde láti láti láti gbàdájọ́ òdodo fọ́mọ yín bí mo ṣe dìde yìí ṣé ẹ bẹ̀ lọ́n kí oríṣẹ́ yẹn ṣe ni àbíkẹ́ waste àbíkẹ́ bayé ẹ̀jẹ̀ ẹ̀rọ fúnra yín o torí wọ́n mọ̀ràn yín sẹ́bú you have to be there ah. these people are full of confidence. confidence ni o ṣe báyìí. confidence yẹn pọ̀ wọ́n yẹn ni. ẹwọ ẹwọ yẹn ó lóhun ni. a ní ọmọ sọ̀rọ̀ ah, ọmọ sọ̀rọ̀ pọ̀. ó ní àìdè yẹn ń kó òun ni. wọ́n yẹn seriously ni o. àwọn àti èmi lókun máa ṣe dàbí òtẹ̀mí ni. ó sọ báyìí na i said it. àní wọ́n làwọn làwọn wà in charge ó lábùjá là ń wà yìí o kò ṣe ọ̀ṣun òkèèyàn sì là ń wà àbújá là wà yìí o gàdé o tún wá sàbújá o tún wá sàbújá àbí o tún wá àbí. tó bẹ́ẹ̀ kó sun bí tó bẹ́ẹ̀ kó sun àbújá ìdọ̀la ó sọ bẹ́ẹ̀ fún mi ìmájì. ẹni tó tún wá jẹ Adédoyin náà tún wá jáde tó jáde wá ní gbadé o máa kú ni. níwà wọn fẹ́ ká rìkọ́dù ojú ẹ̀ bọ̀bọ̀ tó lóyún ọwọ́ pa eléyìí yẹn òun ti dagbada bojú ẹ̀ báyìí wọ́n ṣe jáde kí wọ́n bá rojú ẹ̀ bàbá padà rí mú o àdìgbòkò ẹran ẹ̀pà kọ́ mú o. ọlọ́run jù wọn lọ àdìgbòkò <laughs> ẹ̀ ọlọ́run jù wọn lọ. bó ṣe sọ pé wà á kú ni bó eh. ṣe jáde that was the statement tó sọ. wà á kú ni wà á kú ni oníwọ̀n wà á kú ni olókùn wọn náà. so ẹgẹ ti kàn báyẹn. ẹ má jẹ́ kí outside court ní gbogbo àwọn yẹn ṣẹlẹ̀. nípa yóò níta court ni. torí pé àwa náà lọ school ẹ̀kọ́ tán dẹ̀ kọ́ wa ni pé bẹ́ẹ̀ ṣe máa ń report court case bẹ́ẹ̀ la report ẹ̀ ní tó ṣẹlẹ̀ outside court wọn èèyàn ọlọ́pàá wọn ò lágbára pé kéèyàn má rìkọ́ọ̀dù suspect àbí kó má gbé kámẹ́rà sí lójú but inside the court o gbọ́dọ̀ lo camera o gbọ́dọ̀ record. ẹbí outside court yẹn náà alájí outside the court alùpàyẹn tún alùpàyẹn gà díẹ̀. ẹ ẹ ṣé wọn wà fílẹ̀ wọn jọ ọsá lọ ni wọn fi ọsá lọ ni ah. wọn fi ọsá lọ ni so. Ah, gbogbo ṣẹlẹ̀ lára ọlọ́pàá náà o ẹjọ́ ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá láyì ọlọ́pàá. ẹ mọ gbọ́ ah, ọlọ́pàá ṣe dáadáa lélẹ́yìn ṣùgbọ́n ẹ̀rù tí ń bà mí ni pé Nàìjíríà ní interest gbogbo ayé ní interest lórí case wọ́n ní interest wọ́n ní interest àsìkò tá a mọ̀ ní o àsìkò tá a máa mọ̀ ní ṣé mọ́tàn yìí awareness Adédoyin may gain his freedom on Tuesday if care is not taken out ọ̀pọ̀lọpọ̀ yẹn ti sọ fún wa pé ká pe bàbá Fẹ́mi Fálànà tí bàbá bá ráàyè fún wa bàbá dáadáa ni wọ́n èmi náà sì mọ̀ pé táwọn tó wà bẹ́ẹ̀ náà bá rí wọn wọ́n mọ̀ pé hmm, tólógìnì bá pàdé èkúté táwọn tẹkùn bá pàdé ẹkùn wọ́n fi lùyọra wọn ni wọ́n sì mọ̀ pé ẹ ti máa jà fún àwọn tó kù díẹ̀ káàtó ni á dáwó jọ ibi tí ilẹ̀kùn tí ó wá sí pé ten million náírà fẹ́ gbà ibi tí ilẹ̀kùn tí ó sùn sí lónìí owó wa pé kan tá a fẹ́ tá a ń béèrè fún náà ni ìdájọ́ òdodo ṣùgbọ́n bí mi Mr. bá ti wá pè wá lọ́la pé ká go on àárọ̀ la fẹ́ kó jẹ́ àjọ Tuesday ruling it's just the discretion of the pé wá ní ah, ẹ mọ̀ jà fọjá yé wa ẹ mọ̀ jà fọjá yé wa mo ti rẹ́ nìkan nínú àwọn ìyá wa tó wò wá tó ní ọmọ òun qualified lawyer ni tó sì gùn pé àwọn tí bá sọ̀rọ̀ ó lóun bọ̀ wá ṣe ni pro bono láì gbowó. Alhaji ẹ ní káyọ̀ máa bọ̀. pro bono irú àyàbá ṣe kéésì náà ìfowó náà pè ní pro bono. ẹjọ́ mi nípa láyé olórí báyọ̀ from now ẹjọ́ help wa ni táwa délé náà àti máa sọ̀rọ̀ náà táwọn bá tún ní àgbẹ̀sán láti gba lọ́yà kan tàbí méjì alájì wọ̀nyí pọ̀ ju ẹjọ́. gbẹ́bà ah, tiẹ̀ máa ń pọ̀ ju ibẹ̀ kún lórí mi ah, ẹjọ́ owó àti torí ti go far. owó ẹ̀pà sóòyì ẹ̀pà sóòyì owó ẹ̀jọ́ ẹgbàá wa ọmọ Nàìjíríà God bless you. Все бух. and thirteen làwọn àti Fẹ́mi Fálànà sáàn agbéra pẹ̀lú àwọn ẹbí yìí lẹ́nìí lẹ́nìí lẹ́nìí ìròyìn ayọ̀ tí mo ní rèé o agbéra lẹ́nìí lẹ́nìí pẹ̀lú àwọn fámìlì yìí adẹ̀jọ́ sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wúmà kan nu wọn ti sọ pé òun máa pe barista Fẹ́mi Fálànà sáàn wọ́n dẹ̀ fún mi ní nọ́mbà wọn wọ́n ní kí n pè wọ́n pẹ́ níta tí bá ti pè wọ́n àwọn ti rólẹ̀ lẹ́ẹ̀bẹ̀ wọ́n á gbé kọ́ọ̀lù mi unfortunately and truly ẹ ṣeun sá bàbá wa san barrister Fẹ́mi Fálànà san ẹ ṣe sá o ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n gbé kọ́ọ̀ mi àti bí ìfà ti mọ́ra rí mo dẹ̀ ṣàlàyé tó ṣẹlẹ̀ fún wọn àṣà wọn náà ti gbọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó hàn lè dá sí tàbí ẹbí ò ti pè wọ́n sí i. Willingly, ni barrister Fẹ́mi Fálànà ti gbà láti dá sí kéèsì yẹn this is good news this is the good news I have lẹ́sẹ̀kẹsẹ̀ òní barrister Fẹ́mi Fálànà náà ti accept wípé. nídìí kí lọ́ọ̀yà dìde kí wọ́n bẹ̀rẹ̀ sí ní expedite action ní kíákíá a nídìí kí lọ́ọ̀yà dìde kí wọ́n bẹ̀rẹ̀ sí ní expedite action ní kíákíá so tí a bá máa ṣe GoFundMe á jẹ́ pé owó tí a máa máa tó a máa máa san subsequently ṣùgbọ́n presently yìí presently GoFundMe ò lè ṣiṣẹ́. sùúrù tá bá ṣe lénìí sí ọ̀la a lè mọ bá ṣe máa rìnrìn yẹn nǹkan tẹ́mi rò pa lè ṣe leléyìí so the little tí a bá gbà lénìí títí di àárọ̀ la a send ẹ̀ sí gbadé gbadé a lè send ẹ̀ sí fẹ́mi sí barista fẹ́mi fálànà nǹkan tí barista fẹ́mi fálànà bá sọ pẹ̀lú ẹ̀ a lè send ẹ̀ sí Àbújá presently èmi presently èmi àti barista Fẹ́mi Fálànà ti sọ̀rọ̀ and mò ń retí nǹkan tí Gbadé fẹ́ sọ títọ́ bá ti sọ kílẹ̀ tó ṣú lẹ́nì lágbára Ọlọ́run ọba màá jẹ́ kẹ́ ẹ tún màá tún padà wá màá tún wá ṣe live program màá jẹ́ kẹ́ ẹ gbọ́ for now for now ibi tọ́rọ̀ yẹn dé dúró nì mo dẹ̀ fẹ́ kí gbogbo èyí tẹ̀ wọ́n mi ní the whole world mo fẹ́ kẹ́ ẹ ṣe sùúrù kẹ́ má wọ̀ọ́rì ó dẹ̀ dá mi lójú pé barista Fẹ́mi Fálànà náà á sọ nǹkan tó dáa lágbára Ọlọ́run àwọn náà dẹ̀ ṣe nǹkan tó dáa pẹ̀lú wa so mo bẹ̀ yín mo dẹ̀ rọ̀ yín pé kẹ́ ṣe sùúrù then